alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run wa fúnma salatu wa salam ala rasulillah lẹ́yìn wàá gbàdá àtọrọ àlékún gẹ àlékún gẹ fún anabi sallallahu alayhi wa salam èyí ni àkọtún ètò yìí ètò wa hudan wa bushra ilé tí yọmọ gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ kẹtàlá nínú oṣù ramadan kọlọba kí ọkà akẹni tí ó gbà yòókù yọrí ní àlàáfíà ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà Sharafdeen Gbadebo ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí o sí ìrọ̀rùn fún wa bismillah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú àlàyé tá a ṣe síwájú lórí ìtanisọ̀ láti jẹ́ ọ̀ràn yàn àti rí i pé àwọn ẹni tí sọlá tó jọràn àlè lórí wọ́n jẹ́ almukallafon àwọn ẹni tó ti jẹ́ ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn òun náà ni ẹni tó jẹ́ baligh aqil ẹni tó ti bàlágà tó sì ẹni tó ti bàlágà tó sì ní làákàyè almuslim almukallaf huwa albaligh alaqil mùsùlùmí tá a sọ pé alẹ́ ẹ̀sìn bọ̀ lọ́rùn òun náà lẹ́ni tó ti bàlágà tó sì ní làákàyè báwo láti ṣe mọ̀ pé èèyàn ti bàlágà bí bàlágà ni kéèyàn dàgbà débi wípé a pa aláṣẹ pé ṣe báyìí a sì pa aláṣẹ pé pa nǹkan báyìí tì. kí ni àwọn àmì pé èèyàn ti bàlágà àmì pé a ti bàlágà ó ń bẹ nínú àwọn àmì yìí àmì tó ṣe pé a rí lára ọkùnrin a sì tún rí lára obìnrin òun náà ni kéèyàn dàgbà kó pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí èèyàn bá ti dàgbà tó pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún èèyàn ti bàlágà ìbáàjọkùnrin ìbáàjọbìnrin ìyẹn tó bá ṣe pọ̀kan nínú àwọn àmì tá a fi máa dá àmọ̀ pé èèyàn ti bàlágà kọ̀ hàn lára èèyàn ṣáájú kọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó pé nínú àwọn àmì eléyìí tí máa ń hàn lára èèyàn tá a fi mọ̀ pé èèyàn ti bàlágà òun náà ni kí irun abẹ́ kó hù lábẹ́ èèyàn irun tí máa tí máa hù ní àyíká abẹ́ irun tí máa yí tí máa lágbára tí máa hù láyìíká abẹ́ tó bá ti hù lábẹ́ èèyàn èèyàn ti bàlágà nínú àwọn àmì náà ni kí mani inzalul mani kó omi gbọ́lọ́gbọ́lọ́ tọ́lọ̀ wọn bá tara rẹ̀ dẹ́dẹ́ èèyàn ìyẹn omi àtọ̀ kó jáde lára èèyàn kìbá àjọkùnrin kìbá àjọbìnrin eléyìí náà ti fi hàn pé èèyàn ti bàlágà nínú rẹ̀ òun náà ni àwọn àmì tó ṣe pé ọ̀dọ́ ọkùnrin nìkan iná láti lè rí kọjá yìí pé bóyá àwọn míì nínú àwọn olùmọ̀ àwọn níbi tó bá ti hun gbà àbí hun mú pé irun gbà àbí irun òun náà tọ́ka sí pé èèyàn ti bàlágà ó sì ń àwọn àmì tó ṣe obìnrin nìkan láti lè rí bí kóbìnrin olóyún àbí kó ṣe nǹkan oṣù àti ni tóbìnrin bá ti rí bẹ́ẹ̀ náà ni tóbìnrin bá lóyún ó túmọ̀ sí kó ti bàlágà nítorí pé oyún ò lè ṣàdédé wá láì jẹ́ pé èèyàn rí nǹkan oṣù ṣùgbọ́n àwọn ọmọ wa kéékèèké ọmọ tó ṣe pé kò tí ì bàlágà á pa aláṣẹ pé kó máa ṣe sọláàt ní ìgbà tó ọmọ bá ti pọ ọmọ ọdún méje bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọba sọ nínú hadith tí abu dawud àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní muru asabi muru asabi yabi sọlá lè alayha lè ashirin ẹ pa àwọn ọmọdé kéékèèké láṣẹ kó máa ṣe sọláàtì tó máa pé ọmọ ọdún méje ẹ sì máa nà wọn lórí rẹ̀ nígbà tí wọn ò bá ṣe tó máa ti pọ ọmọ ọdún mẹ́wàá. eléyìí túmọ̀ sí wípé ọ̀ràn yẹn ńlá ń bẹ lórí àwa òbí wípé ká mójútó àwọn ọmọ wa kìí ṣe pọ́ máa jẹ ọmọ mu àbẹ́wò wo lọ́mọ wọ̀ sọ́run lásán òun lọ́jà ẹ mọ̀ pé àwọn ọmọ tẹ̀ ń bí yìí báyìí nísìn yìí nǹkan fún sọ́ńlá ni tọ́lọ́mọ bó sì ní fi ń sílẹ̀ láì béèrè wọn lọ́dọ̀ yín tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù èèyàn bima èèyàn mójútó ntọ́ máa ń jẹ ntọ́ máa ń mu ntọ́ da lè yẹn ṣùgbọ́n àwọn dáadáa míì tún wà tó jẹ́ pé wọ́n lè pàtàkì ju eléyẹn lọ tá a gbọ́dọ̀ fi ṣeré òun náà lẹ̀sìn ọmọ wa èèyàn gbọ́dọ̀ fẹ̀sìn ọmọ rẹ̀ ṣeré gbogbo ṣẹ̀sìn ó di ọwọ́ mójútó ó dọwọ́ bàbá ó dọwọ́ Le ashrin ẹ̀ nà wọ́n lórí sọ láti má ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá eléyìí túmọ̀ sí pé bàbá ọmọ iṣẹ́ ńlá ń bẹ lọ́rùn yìí o iṣẹ́ ńlá ń bẹ lọ́rùn yìí sẹ́mi kọ́mọ náà lẹ́bi tẹ̀ ń dunnú tẹ̀ ń yọ sọ wá yẹ kẹ́ ẹ sànà tó mọ́ fi wá dọ̀mọ́ àná kò yẹ kẹ́ sànà tó mọ́ fi dọ̀mọ́ àná ó yẹ kẹ́ gbìyànjú fọmọ bọ́ mọ́ ṣèjọ́ mọ́ àlùjànnà bọ́ọ̀ lọ mọ́ ṣèjọ́ mọ́ àlùjànnà ìmójútó sí Islam ó pàtàkì bẹ́ẹ̀ sì ń lọ mọ́ṣáláṣí ẹ̀ mọ́ máa yín lọ́wọ́ ẹ máa pọ́ ọmọ láṣẹ pé kó ṣe sọ́láàtì torí pé ń bì báyìí tọ́mọ bá kọ̀ tí ò bá ṣe sọ́láàtì lẹ́yìn tẹ̀ pa láṣẹ lọ́mọ ọdún méje títí tọ́mọ ìpọ̀mọ ọdún mẹ́wàá ọmọ ọ̀lẹ́sẹ̀ kankan lọ́rùn tí ó bá ṣe sọ́láàtì ṣùgbọ́n yìí lọ́lọ́run ó bi léèrè wọ́n pa yín láṣẹ pé kẹ́ pọ́mọ láṣẹ ń jẹ́ wá pa láṣẹ bí torí ẹ̀ ìbéèrè ńlá ń retí wa látọ̀dọ̀ ọba ńlá lọ́jọ́ ńlá tó jẹ́ pé èèyàn níbi kan tó lè sásí tí ó wà máa parọ́ tásìrì ò ní tú torí ẹ̀ ọlọ́run pa yín láṣẹ pé kẹ́ pọ́mọ yín láṣẹ fún àṣẹ sọ́láàtì ǹjẹ́ wàá ń pa wọn láṣẹ bí ǹjẹ́ wàá ń pa wọn láṣẹ bí tọmọ ọba ṣe sọ́láàtì tó bá pọ́dún mẹ́wàá ọlọ́run ní kẹ́ ẹ̀ nà wọn sẹ́yìn sí ní nà wọn lórí pé wọn ò ṣe sọ́láàtì ẹ ṣùgbọ́n ṣé ẹ̀ ń náwọn nígbà tí wọ́n ṣe sọ́láàtì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wọ́n fèèlì lágbọ̀n abáyé wọ́n fi di rẹ́mi nǹkan àbànújẹ́ ńlá ni ẹ̀yin tó ṣe wípé ó yẹ kẹ́ ẹ jẹ́ nǹkan àwòkọ́ṣe rere fáwọn ọmọ yín nígbà tẹ́yìn gan alára tẹ́ ẹ̀ bá ti mójútó ẹ̀sìn bó lọ́mọ ti ṣe fẹ́ mójútó ẹ̀sìn òfò lásán lọ́pọ̀lọpọ̀ òbí jẹ́ fún ọmọ rẹ̀ nígbà tó ń ganjọ́ tọ́ lọ báwo lọ́mọ náà ti ṣe fẹ́ ṣe tọ́ lọ torí ọ̀dọ́ wọ wa ká mójútó àwọn ọmọ wa àwọn ọmọ wa lọ́wọ́ wa ohun àfọ̀nsọ ni wọ́n jẹ́ nínú òfin ṣẹ̀ríyà múrú awladakum bis-salah ẹ pa àwọn ọmọ yín láṣẹ wọ́n ń pa bàbá láṣẹ kó pa ọmọ rẹ̀ láṣẹ ìgbà tán ti ní kí bàbá pa ọmọ rẹ̀ láṣẹ eléyìí ń túmọ̀ sí al-amru bil-amri bish-shay wọ́n pa yín láṣẹ kẹ́ pẹ̀lú mi láṣẹ ẹni tí wọ́n ní kẹ́ pa láṣẹ tí ó bá tẹ̀lé kò sẹ́lọ̀ tí wọ́n ní kẹ́ pa láṣẹ ẹ̀yin lẹ́yìn sẹ́lọ̀ tẹ̀yin ó ti ṣe tí wọ́n ní kẹ́ ṣe. nínú hadith látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu àárín tó tún tọ́ka sí bí sọ̀láàtì ti ṣe pàtàkì tó a ah! sọ̀láàtì pàtàkì púpọ̀ ǹjẹ́ àwa wa mà bẹ́ẹ̀ bí pàápàá jùlọ àwọn ọmọ káàró jìrì ǹjẹ́ àwa mà àwa mùsùlùmí ǹjẹ́ àmà bí sọ láti ti ṣe pàtàkì tó láwùjọ yorùbá ń bì báyìí ọ̀bànilọ́kànjẹ́ wàláhì ọ̀bànilọ́kànjẹ́ wọ́n kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wọ́n sì máa pèpè fún sọ́láàtì wọn à ní dáhùn ẹlòmíì gan-an kì í ṣe pé mọ́ẹ́mu kò sì lọ sóde ọtí rárá káti ẹ̀fà àwọn ẹni tí ń mọ́ẹ́mu tí ń mọ̀ gógóró tí ń mọ̀ sẹ́pẹ̀ tí ń mọ̀ pẹlẹbẹ́lẹ̀ orí tí wọ́n ti dàrú dànù torí akú ti mọ̀ pọ́lọ́wọ́n bá ní ẹ̀yin ọmọ tí o nígbà tẹ́ ẹ bá gbà pé ẹ gbọ́dọ̀ dé mọ́ṣáláṣí ọlọ́run sọ tí léèwọ̀ wọ́n ní gbọ́rọ̀ o sì ní gbọ́ ò ní gbà lọ́rọ̀ tiẹ̀ ọtí náà ló mú kú ọwọ́ mutí ìwọ tó mutí hùn nígbà tó mutí hùn wọ́n pèpè fún sọ́láàtì àti ẹ̀fẹ́ rírù rẹ mọ́ṣáláṣí torí bọ́ bá àlè ọ̀jáde ni ìdí tá a fi lé ọ̀jáde òun náà ni pé ìgbẹ́ àtìtọ̀ yóò máa jáde ní láì ní bíríkì nídìí ọ̀mùtí. ọba á di pé òun á ń yàgbẹ́ mọ́ṣáláṣí òun tọ̀ mọ́ṣáláṣí àwòrán bìlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé à nídìí irú rẹ̀ mọ́ṣáláṣí ìwọ ò lóòdì ọtí ò lóòdì ẹmu wọ́n sì ń pèpè fún sọ láti ọ̀wà ah, ah. kí á lọ gbójúlé ganan rí ta ni sọ fún ọ yìí pé tí ẹ ò ní sọ̀rọ̀ bàbá di lọ́la alkiyama sọ́ọ̀ mà ọ̀rọ̀ alkiyama ọkọjá bó ń sẹ́ ń pè sọ láti pàtàkì púpọ̀ jàmá wàláhì tó bá ṣe pa àmọ́ bó ti ṣe pàtàkì tó ni àyè ìbá ti gbàyàn láwọn mọ́ṣáláṣí wa gbogbo àbá sì dàmà nílùú wa yìí pé àti ìní mọ́ṣáláṣí tó àti ìní mọ́ṣáláṣí tó torí mùsùlùmí pọ̀ ju iye mọ́ṣáláṣí tá a ní lọ ṣùgbọ́n ìbànújẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn èsìn lọ́hùn wọn ìsìn lọ́hùn àbí wọn ìsìn lọ́hùn ṣùgbọ́n wọn náà dára rẹ mọ̀ àwọn ọmọ iye ìjà tí wọn àti ìyàwó ti jà ní lórí pé èsè sọ́láàt àwọn ọmọ iye tó ti báyàwó náà jà ní lórí pé òun ní èsè sọ́láàt ṣebí gbogbo ẹ̀ náà ní ṣẹlẹ̀ láwùjọ wa yìí báyìí nígbà tí èèyàn wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn pé kì í sin lọ kì í ṣe sọ́láàt kì í sì fún lówó ọbẹ̀ ẹ̀yin bàbá alátúnṣe náà wọ́n wá jẹ́ pé tówó ọbẹ̀ lẹ́mú nígbà tí èèyàn sọ pé kì í sin lọ kìí sì fowó ọbẹ̀ lẹ̀ ẹ wá ní towó ọbẹ̀ ní ẹja sọ ẹ fi ti sọ láti ilẹ̀ tọ̀rọ̀ lọ sọ̀rọ̀ gbéjà ẹ gbọ́ yorùbá yorùbá ọ̀rọ̀ oríṣiríṣi tọ́jú pé Ọlọ́run lè ti torí rẹ̀ pa inú wọn rún ń bẹ lẹ́nu wọn pé ẹ fi ti sọ láti ilẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ gbéjà Ọlọ́run ni ó ṣèṣirò eléyìí fún ẹ filẹ̀ subhanallah sọ láti pàtàkì púpọ̀ jẹ̀mọ́ ẹ mọ̀ abu hausa ẹ hausa ọmọ nǹkan kan ju kí wọ́n ṣe sọ láti lọ ọmọ nǹkan kan ju ẹ̀kẹ́ ẹ̀yin ń sọ láti gan tó jáde kó nù gbèsè ayẹyẹ lọ́bàjẹ́ sọláǹtì tó jáde nínú ìgbésí ayé ẹ̀yin yorùbá lọ bá ìgbésí ayé yín jẹ torí pé èèyàn ò ní patọ ọlọ́run tì àfikọ́ ọlọ́run ọbọ̀ pati ìdínà ọ̀wá ni ẹ ọlọ́run pati ẹ ti torí pé ń dáa fún ọ màálù mẹ́ta lọ pa níbi òkú bàbá rẹ̀ ń jó ni tí ọba dáa fún ọ pa màálù mẹ́ta ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ọpa màálù mẹ́ta á túmọ̀ sí pọ́ dáa fún ọ sí ọ̀rẹ́ láì eléyìí ń bẹnu tọ́lọ̀ ní kò sí eléyìí ń bẹnu tọ́lọ̀ ní kò sí ebọ́lọ̀ ní kò pa àgbò kọ́ pàgbò méjì fọmọkùnrin tó bí sọ́pá irú màálù lọ́n lọ ra irú màálù ju àgbólé tí ìwọ́n tó yẹ pé ìtọ́lọ̀ ní kò sí òsè ìtọ́lọ̀ ní kò ọmọ ìsìn wa ní màálù mẹ́ta lọ pàmì òkú bàbá rẹ̀ ẹgbẹ́ sọkúsọ. sọlá tó pàtàkì jama lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa gbogbo ẹ̀rí pé lè máàmù tó máa pèpè fún sọlá ti lásùbà tí bàbá aládàáni bá pèpè fún sọlá ti lásùbà lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí lè máàmù gan ò ní jí lè máàmù gan ò ní jí bàbá aládàáni òun náà tún wá fi bídíà bí ẹ̀yin ìyẹn dìde o ẹ dìde o ẹ má palẹ̀ ọlọ́run láyún o ẹ wá sí lọ́hùn o kù sẹ́jú mẹ́ta o kù sẹ́jú méjì o o kù sẹ́jú kan o á gbé kọ́ ọmọ o bàbá lè má mú kọ́ wa wọ́n gbé kọ́ ọmọ lẹ́yìn rẹ̀ la ilaha illallah kò sì sínú pé ẹ̀yin náà ṣèjú ṣe ń dà ẹ́ láàmú bàbá yẹn lè dé lẹ́yìn ìṣẹ́jú márùn kò ní í wá ni kò ní í wá ni oòrùn ọ̀bá yọ lè má mú mi òjì ok nígbà tí wọ́n á pè wọ́n lè má mú tó bá wọ́n gan rìpíárà kọ́ tí wọ́n ní wọ́n á tún kẹ̀kẹ́ sí tó bàjẹ́ ṣé wọn náà mọ bí sọ láti ṣe pàtàkì tó o kúkú mà ọ̀dàmà ọ̀dàmà bó wọn ṣe fi ọ̀sẹ̀ lè má mú gánà rí wọ́n ní à kò séèyàn ládùúgbò náà ló ṣe kàn án àfi kò séèyàn ládùúgbò náà la ilaha illallah àfi kò séèyàn ládùúgbò náà sọ láti pàtàkì púpọ̀ jàmá sọ láti pàtàkì púpọ̀ kì í ṣe ká máa jẹ kọmitì masalasi lórí irọ́ kọmitì kìnnì kí là ń fi ṣe kí ni wọ́n fi ṣe wọ́n mọ̀ á jà sí lẹ́yìn òun ti yẹ ó ti yẹ kó wọn jẹ tí a mọ kọmitì masalasi ti pẹ́ wọ́n fi ẹ̀tọ́ wọn fi dùn kíni kíni àníṣòǹsìn náà eléyìí wọ́n fi ń gbokùn okùn kí ni wọ́n fi ń gbà ṣebí kọmitì ìtọ́jà kan máa tètò mọ́ṣáláṣí gan òun gan dàrú ni kí ni a fẹ́ fi kọmitì náà sí irọ́ lásán. so Abu Hurairah radiyallahu anhu ọgbà ẹgbà wọn rọ wa o tí ń fi ń hàn wá bí sọlá ti ti ṣe pàtàkì tó wala nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna awwala ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati salatuhu fa in wujidat tammatan kutibat tammah wa in kana intaqasa minha shay qala anzuru هل تجدون له من تطوع يكمل له ما ضيع من فريضه من تطوعه ثم سائر ثم سائر الاعمال تجري على حسب ذلك اخرجه النسائي وابن ماجه حديثي وجاديثي تون يعني له النبي محمد صلى الله عليه وسلم وني اكوكو نتا سيسيرو فون ايرو lórí rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam nípa ẹ̀sìn tá torí pé àdìsí mi náà tún wà o tó ní inna awwalu ma yuhasabu bihi al-abdu yawmal qiyamati fi dima àkọ́kọ́ nítorí wọn bó ṣe ìṣirò fáwọn ẹ̀dá lórí rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà náà ni tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ títàjẹ̀ sílẹ̀ àtàìtàjẹ̀ sílẹ̀ làkọ́kọ́ nítorí wọn bó kọ́ sí ìbéèrè nípa rẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé nípa àjọsìn sọ láti wọn kọ́ sí ìbéèrè nípa àwọn ìwọ̀ tí ń bẹ láàrin èèyàn sí èèyàn ẹ̀jẹ̀ lọ́lọ́wọ́n bọ́ kọ́ ṣèbéèrè ńpa rẹ̀ ìwà apààyàn sọ ọgbọ́n bẹ́ẹ̀ tí wọn kọ́ ṣèṣirò ńpa rẹ̀ bọ́ọ̀ bá rí kọ́ sapa sátì rí pọ́ sapa rẹ̀ hmm. wọn náà tọ́ ẹ pọ́ sábì kan ni mo rò pé ń yé ìtọ́lọ́wọ́n bá kọ́ ṣèṣirò ńpa rẹ̀ nu nípa ìwọ èèyàn séèyàn bó bá ti jọ gbẹ̀ndà kìyàmù ẹ̀jẹ̀ nípa àjọsìn àkọ́kọ́ nítorí wọn bá ọkọ̀ ṣèṣirò fún wa nípa rẹ̀ náà ní sọ́láàtì mo rò pé ń yé wa ǹjẹ́ àwa mẹ́lẹ́yìí là ń fi sọ́láàtì rárí sáàmì eléyìí là ń fi sọ láti sẹ́fẹ̀ sáàmì eléyìí ló fi jẹ́ pé ìgbà tó bá wù wá là ń sin lọ. ọlọ́ni anábì sallallahu alaihi wasallam ni tí wọ́n bá bá pé sọ láti èèyàn pé wọ́n kọ àkọọ́lẹ̀ pé sọ láti lágbájá pé tó bá pé sọ láti rẹ̀ dín kankan kù ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa sọ pé ẹ wo sẹ́ẹ̀rù mi ẹ wò ó sọ ní àwọn náfìlà sọ láwọn náfìlà sọláàt tẹ́ fi pé èyí tó fi ráre nínú ọ̀ràn àyàn fún ẹ wò sọ ní àwọn náfìlà tẹ́ fi pé èyí tó fi ráre nínú ọ̀ràn àyàn fún ọlọ́run wa nìkan fi náfìlà pé ọ̀ràn yẹn fún wa <laughs> ọ̀ràn yẹn nìkan là á mójútó àyè tó ń ṣe náfìlà ó tún kóbá rẹ̀ ó tún kóbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo sẹ́wà yòókù wọ́n wo zakati wa ṣé zakati rẹ pé tí ó bá pé tó láwọn sàrà tó ṣe wọ́n wò wò wọ́n tún wò wò ṣé rọmọbọ́nà wa pé tí rọmọbọ́nà wa bá pé alihamudulilayi tí ó pé wọ́n tún wò wò só ní àwọn náfìlà ìkọnuró tó ṣe láyé ẹ fi pé rọmọbọ́nà rẹ fún ṣé hajj rẹ pé hajj rẹ̀ ò pé wọ́n wò wò sóse hajj náfìlà rí àbí òsè náfìlà kó wọ́n fi pétọ̀ ara yàn fún bẹ́ẹ̀ náà ni wọ́n máa wo gbogbo sẹ́wà kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá wo ọ̀ràn yàn tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wò só pé àbí òpè tí ó ti pé ni wọ́n á béèrè náfìlà wọn fi kún tí ọ̀ràn yàn bá wá pé ńkọ́ èyí ó tún gba ládàá náfìlà èyí ó tún gba ládàá náfìlà ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ béèrè wípé ńgbà tí Ramadan bá tán eh, ìkànnì ọjọ́ mẹ́fà tánàbí sallallahu alaihi wa sallam tó ní ká ṣe nínú oṣù Shawwal ṣé tóbìnrin bá jẹ́ pọ̀ jẹ gbèsè àbọ̀kùnrin náà lọ́ọ́ bá jẹ gbèsè nínú Ramadan tó ṣe pé kò ì tí ì gbà ǹjẹ́ àyè wa gbà wọ́n bí láti máa yan náfìlà àti Shawwal rárá o ọ̀ràn yẹn láàkọ́ mójútó ká tó ṣe náfìlà ọ̀ràn yẹn láàkọ́kọ́ mójútó ká tó ṣe náfìlà ẹni tọ́ràn yẹn tó gbèsè rẹ̀ kéèyàn náfìlà mélòó ni àwọn sọ̀làwàtú tọ́lọ́wọ́n bá ṣe lọ́ranyàn lórí wa mélòó ni àwọn sọ̀làwàtú tọ́lọ́wọ́n bá ṣe lọ́ranyàn lórí wa. ní òru tọ́lọ́wọ́n bá gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rìnrìn àjò òru láti Makka alápọ̀nlé lọ sí Baitul Maqdis ní òru tọ́lọ́wọ́n bá gbé ànábì wa lọ sí sama láti Baitul Maqdis lọ sí sama ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ṣe sọ̀làtú lọ́ranyàn fún ànábì sallallahu alayhi wa sallam ní tààrà láì jẹ́ pé ó gbé gba ọ̀dọ̀ màláìka lọ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń kọdún kan tánàbí ó ṣe hijira kó Mákà lọ sí Madina àsìkò tó náà bá kọ́ ṣe sọ̀láàtì lọ́rùn àyàn ó ṣe ní àádọ́ta ó ṣe ní àádọ́ta wákàtí pé ká lọ́ọ́ máa mójútó lóru àti lọ́sàn ó ṣe lọ́rùn àyàn bẹ́ẹ̀ lórí gbogbo mùsùlùmí ìdí tó náà bá fi ṣe ní àádọ́ta ó túmọ̀ sí ahàn ìjọsìn pàtàkì púpọ̀ ó sì túmọ̀ sí pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ wa bí pàtàkì tó pàtàkì lọ́lọ́wọ́n bá fi fi lé ànábì lọ́wọ́ tààrà kò gbé gbọ́dọ̀ màláìka ó fi lé ànábì lọ́wọ́ lẹ́yìn tó ní kó ń gbé ànábì wá sí sánmà kò ní kó ń wá fún ànábì nílẹ̀ ó sì tún fún wa ní àwọn sọ̀làwátì láti tọ́ka sípò nífẹ̀ẹ́ wa wọ́n fẹ́ ká máa fi gbogbo àsìkò wa ṣètò òun ṣùgbọ́n ọlọ́run ọba wa ó tún ṣèdẹ̀kùn ó dínkù dínkù dínkù dínkù ó fi kù márùn ó dínkù sí márùn pé ńlá máa ṣe níṣẹ́ ṣùgbọ́n yóò máa jẹ́ àádọ́ta nínú ládàá àti àjùlọ àti ìkẹ́ eléyìí jẹ́ àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ lórí wa márùn ni ṣùgbọ́n nínú ládàá ńkọ́ àádọ́ta ni ẹ ẹ ráwọn sọ̀rọ̀ wá ti tá a máa ṣe lóru àti lọ́sàn-án wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kó rí péńpé márùn kìí ṣe pé tá a máa ṣe wọn pé àjàǹbàkù àṣùbà náà lásán ni wọ́n ṣe wọn ò tún wá mọ́ṣáláṣí mọ́ àṣùbà gan tán mójútó wọn làwọn wá nítorí pé àwọn fẹ́ fi musa ni wọn fẹ́ musa torí kọ́jọ ò lè tà gbogbo yòókù ńkọ́ wọn pàtì ṣé mùsùlùmí sì lẹ́yìn kò dájú pé mùsùlùmí nìyẹn kọ́dà ẹlòmíì gan ẹ̀sán àṣùbà ńgbà tí èèyàn ń sọ ní sọ̀látò dọ́hùr wọ́n fẹ́ sèkọ́ ọmọ ní ẹ̀dá kan dúró díẹ̀ wọ́n fẹ́ súré sí àṣùbà torí pé ń sàṣùbà láàárọ̀ ẹ́ kí ló ń ṣe tó fi sàṣùbà àyíbá àwọn àmọ̀ àwọn abiyá lóore àwọn sọ̀làwátì kí ló kọ́ wọn ganan rí àní sọ̀làtò dọ́hùr sọ̀làtò dọ́hùr eléyìí tó ṣe pé máa wáyé ní kété tóòrùn bá ti yẹ tàrí tóòrùn bá ti yẹ tàrí kò ní í ṣe pẹ̀lú aago tóòrùn bá ti yẹ tàrí òòrùn yẹ tàrí láago kan kú kọ́tà àsìkò dọ́hùr ti tó ó yẹ tàrí láago méjìlá àwọ̀ àsìkò dọ́hùr ti tó aago kan gérégé ló tàrí àsìkò dọ́hùr tó ó kọjá tàrí àsìkò dọ́hùr ti tó ṣe sọ láti aago méjì o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ aago méjì báwo níbo lọ́lọ́run ti pè sọ̀ láti aago méjì sọ̀láàtù tó ní í ṣe pẹ̀lú kóòrùn yẹ́tàrí pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá lójú tó fi ríran wọn náà wògbà tóòrùn yẹ́tàrí kúrò látàrí rẹ̀ yàtọ̀ sígbà tọ́jọ́ kárí tọ́jọ́ bá ti kárí wògbà tí òòrùn yẹ̀ kúrò látàrí rẹ̀ àsìkò dóòrò ti tó. sọ̀láàtù dóòrò ni wọ́n ń pè kí sàìlà o àìlà yẹn kò ní àbí kí ni jẹ́ àìlà kí ni jẹ́ àìlà sọ̀láàtù tí yorùbá ní làásàrì làásàrì ẹ̀yìn sì tún dáa díẹ̀ lẹ́yìn dáa díẹ̀ kí ló dé tí wọ́n sọ pé lazahar fọ́dọ́họ̀ wọ́n á sọ pé àyílà àyílà báwo àyílà báwo al-maghrib sọ̀látùl maghrib yorùbá lẹ ní magribi ẹ̀nà inú òtún burú wàlàìṣá sọ̀látùl àìṣá yorùbá lẹ ní lìṣá tó wàlfẹ́jìr sọ̀látùl fẹ́jìr táàtún pé sọ̀látù subh àṣùbà àṣùbà náà burú. wáyé o tó a nínú àwọn èèyàn ẹni tó sọ pé lọ́dọ̀ tó ń sọ̀látù yẹn sọ̀ràn yẹn o ìsọ̀ràn yẹn lọ́dọ̀ tó ìsọ̀ràn yẹn lọ́dọ̀ tó àbí ọ̀dà òun ti gbà pọ́nrán yẹn ni òun gbà pọ́nrán yẹn ni ṣùgbọ́n òun ò ní ṣe ń tò òun ò ní ṣe. irú wọn gbogbo wọn kò sí ètí òsì sáǹpù rẹ̀ láwùjọ wa ẹni tó jẹ́ mùsùlùmí lórúkọ nítorí pé wọ́n bí mùsùlùmí lórúkọ tí èsì náà wọ́n wá bi léèrè kíkín ló dé tẹ̀ ṣe sọ̀láàt ó ní à sọ̀láàt ò sínú islam à ó di kèfèrí o ó ti di kèfèrí nù. gẹ́gẹ́ bí àwọn kan onísìn wọn láwọn kí alukur'ani ìgbà táwọn kí alukur'ani àwọn gbọ́ pé wà á kí mu sọ̀lá wà á kí mu sọ̀lá When we translate ẹ̀ pé perform prayer so prayer is is to supplicate wọ́n ní prayer ni supplication káwọn ṣàdúrà nù ẹ gbọ́dọ̀ english lọ́lọ́run fi bá yín sọ̀rọ̀ ṣé prayer say prayer say prayer say. wọ́n ní kẹ́ ṣàdúrà nù ọ̀sọ̀lẹ́ èdè lárúbá àmọ́ lọ́lọ́run bọ́ sọ sọláàtù ò túmọ̀ sí pírẹ́yà lásán tí bá ti ṣàlàyé sọláàtù ibadatun makhsusa muftatahatun bitakbir muhtatamatun bitaslim ìjọsìn kan ni tó jẹ́ èyí tá a dáyà sọ́tọ̀ tí wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar tó ń sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum kí ẹ ṣe kíkọ́ kan máa ṣàdúrà because àwọn translation náà iná ni misinterpretation fi pọ̀ islam ní ìsìn original ń bẹ ojúlówó ń bẹ ńlẹ̀ kí wọn la fẹ́ fi àdàmàdì sí nígbà tó ojúlówó ń bẹ ńlẹ̀ kí wọn la fẹ́ fi àdàmàdì sí. bákan náà ẹnìkan tiẹ̀ sọ pé òun ò ní ṣe sọ̀láàtì nítorí tó rọrò jù ni ìdíwọ́ pọ̀ òun ò ní ṣe sọ̀láàtì òun ò ní ṣe sọ̀láàtì tọ́ ọ bá pa sọ̀láàtì náà tì nítorí òròjú àbí ìdíwọ́ ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ Malik àti ìmáàmù Shafi'i àwọn sọ pé òdi kèfèrí o àmọ́ la kufra wọ́n pa ọ́ mùsùlùmí tó sẹ́lọ̀ lẹ́sẹ̀ tó lẹ́tọ̀ sí kí wọ́n ti torí rẹ̀ pa àmọ́ èsè kèfèrí àmọ́ ìmáàmù ahmed rahimahullah ó sọ pé pípa wọn pọ̀ ó ti di kèfèrí wọ́n sì pa kèfèrí ni ọ́ torí pé ẹni tó bá pa sọ̀láàtì tí nítorí òròjú torí ìdíwọ́ tí ó bá lè ṣe sùúrù fún dà kò lè ṣe sùúrù fún sọ̀láàtì ó ti di kèfèrí. tó ìmáàmù abu hanifa rahimahullah àwọn sọ pé wọ́n ti máa lè wọ́n máa nà títí tí èsè sọ̀láàtì gbogbo ẹ̀ náà ìwọ lọ́dà ẹ̀yin tẹ̀ ń pa sọ̀láàtì tì ẹlẹ́gbàá gbọ́ àyàn ni ṣùgbọ́n òròjú ni ò jẹ́ ẹ sí ìdíwọ́ ni ò jẹ́ ṣe irú àwọn àbùkù tí ó kàn yín lẹ́gbọ̀n a rí nu àwọn olùmọ̀ ẹni tó sọ pé wọ́n pọ̀ torí pé ó ti di kèfèrí a sì rí nu àwọn tó sọ pé wọ́n pọ̀ èyí ṣe kèfèrí àmọ́ wọ́n pọ̀ èyí tó kéré jù ni wọ́n ti ọmọlé wọn máa jẹgba ṣé ẹgba náà wọ́n fẹ́ jẹ ìdínà fàárà sábàbí ni tí wọ́n fi àwọn ọ̀fẹ́ ṣẹ̀rí àwọn ọ̀fẹ́ ṣẹ̀rí àtorí látàyé ń bi straight ibẹ̀ wọ́n téèyàn bá wá jẹ aláìmọ̀kan àìmọ̀kan ni ló mú mọ́mọ́ ṣe sọ̀láàtì gẹ́gẹ́ bó ṣe wà láwọn àwùjọ wa náà tẹ́ bá ti ń lọ láwọn àánú ìlú gan ẹ má ti sọ gbèríko àwọn tí ò ní sinú tí ó gbà àmọ́ ni àmọ́ ni àmọ́ ni ẹni tí ọmọ ẹ kọ ẹjọ yìí tó bá jẹ́ pé ọmọ pọ́nra èèyàn ní kọ ṣùgbọ́n tó wá pàtì lẹ́yìn tó ti mà á sọ fún kó túbá wọ́n wàá lọ́la fúnjọ́ mẹ́ta tó bá túbá wọn filẹ̀ tí ó bá wọn pa ní kó ti lẹ́yìn tí wọ́n bá kọ aláìmọ̀kan tán torí ẹ̀ eléyìí jẹ́ òfin Ọlọ́run ọba wa ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé fa in tabu wa aqamu ssalata wa atawu zaka fa ikhwanukum fi ddin suratu tawba àyà kọkànlá ọlọ́run tí wọ́n bá túbá tí wọ́n sì ń gbé sọlá ti dúró tí wọ́n yọ zakat a sì pé ọmọ ìyá yín ni wọ́n jẹ́ nínú ẹ̀sìn àmọ́ tí ó túmọ̀ sí pé tí wọ́n bá túbá tí wọ́n kọ̀ láti ṣe sọlá tí wọ́n kọ̀ láti yọ zakat wọ́n yìí sọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn ńlọ o ìyẹn ń lọ ọwọ́ ni ọmọ ìyá làwọn ọmọ ìyá báwo ẹ̀yìn sọ ọmọ ìyá ọmọ ìyá tiwa náà ni mùsùlùmí ti máa ń sin lọ nítorí pé mùsùlùmí ti ń sin lọ́n la wa so tó ìwé wa sin lọ́n ọwọ́ á pé ọmọ ẹ̀yẹ sọmọ ìyá wa torí ẹ̀ kí ni ìtumọ̀ àsàlámù àlékún tó ń ṣe ìwé sin lọ́n ń ṣe sàlámù kí ni ìtumọ̀ rẹ̀ kò ní ìtumọ̀ àwọn tí máa ń sin lọ́n tí wọ́n jọ jẹ́ mùsùlùmí ni wọ́n máa ń ṣe sàlámù àlékún látọ̀dọ̀ Jábìr radiyallahu anhu ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul inna bayna muslim. dágájú tí ń bẹ láàrin èèyàn sí ìṣẹbọ sọlọ sí ìṣekèfèrí sọlọ òun náà ní ká pa sọ bẹ́ẹ̀ bá ti lè pasọ̀ láti tì ó ti dọ̀sẹ̀ bọ ó ti bára rẹ̀ nù ẹbọ ó ti bára rẹ̀ nù ṣèkèfèrè sọlọ ọlọ́dàkùn ṣàánú wa sọmọ pé aburú ńlá ń bẹ ń di ìwà rẹ̀ aburú ńlá ń bẹ ń nù sí rẹ̀ ìwọ́n tó ìsìn lọ èyí ṣe sọ̀rẹ́ àti ó túmọ̀ sí pé ó ti bọ́ sínú aburú ṣẹbọ sọlọ àtàburú ṣèkèfèrè sọlọ. Abdullahi ibn Abbas akhrajahu al-Bukhari mùsùlùmí tó bá kọ̀ pọ̀ òun ṣe islam mọ́ tọ́pa sọ láti tì tó lòun ṣe má ànábì ní kẹ́ pa eléyìí jẹ́ òfin ọlọ́run eléyìí tó sì ṣe é pé òfin ọlọ́run ni fáínà ni fáínà ni ẹni tó bá ti lòun ṣe islam mọ́ ọ̀pa sọ láti tì kò ṣe má ànábì ní kàn pa eléyìí kò túmọ̀ sí pé báyà ìjẹnipa wà nínú islam ó sì jẹnipa ń bẹ islam tó gbà náà ni òfin rẹ̀ náà tó gbà òní pé tó bá ti pátì wọn pa ọ. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tó gba islam náà ṣé bá ọmọ pé nù òfin rẹ̀ tó gba ni pé tó bá jalè wọn ò gé ọ lọ́wọ́ sọ ọmọ pé nù ẹ̀sìn islam tó gba òun náà ni pé tó bá ṣe zina ìyà ń bẹ ńlẹ̀ fún ọ ìsídàkọ jẹgba àbí kó sì jẹ́ pé wọ́n sọ ló kó pa ó sì ti mọ̀ pé nínú òfin ẹ̀sìn islam tó gbà òun náà ni pé tó bá pààyàn wọ́n pa ọ́ ọmọ pé nínú òfin ẹ̀sìn islam tó gbà ni pé tó máa ń ṣiṣẹ́ òpìdán wọ́n pa ọ́ ọmọ pé nínú islam tó àbí wò ó tiẹ̀ mà bẹ́ẹ̀ <laughs> ọ mà bẹ́ẹ̀ ok ọ mà bẹ́ẹ̀ olódo ni ọ ìdí nù ara ẹ̀sìn islam tó gbà náà nù wípé téèyàn bá ti pa ẹ̀sìn islam ti pípa ni wọ́n pa ara òfin tó gbà nù. ìdí nìyí tí wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ti gbọ́ nǹkan kan ní islam wọ́n ní tó wà bọ́ yìí yọ ìgbà tó ṣe pé ẹgbẹ̀sìn ẹgbòfin rẹ̀ má ni bẹ́ẹ̀ bá ti gbẹ̀sìn tí ó gbòfin rẹ̀ má bí tí ṣe ṣe wọ́n kàyéfì nù bíi ti ṣe ṣe wọ́n kàyéfì nù ọjọ́ máa tanra rẹ jẹ́ máa tó máa ti ń gbọ́kọ́ máa dé tó máa ti ń gbọ́kọ́ máa dé wọn náà ti ń mọ̀nù ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o téèyàn so ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n pè ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé lẹ́yìn ọ̀rẹ́ yẹn padà pé sọ̀láàtì ò sínú islam àbò tiẹ̀ sọ pé òròjú àti ìdíwọ́ kò ní jẹ́ kóun lè ṣe sọ̀láàtì ẹni tó bá rí bẹ́ẹ̀ ńkọ́ àwọn kíláàsì fún àwọn kíláàsì fún àwọn kíláàsì báwí ẹni tó bá rí bẹ́ẹ̀ àwọn kíláàsì fún àwọn kíláàsì báwí àwọn kíláàsì fún àwọn kíláàsì fún àwọn kíláàsì báwí. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́ba kí wá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ náà ni àti ń gbẹ̀yìn ẹja gbìyànjú ká mọ̀jẹ̀ ní tí ò fi sọ láti ráre ká jẹ́ ẹni tí ó mójútó ti dáadáa torí wọ́n sọ fún wa pé tó ẹni tí ọba ti ṣe sọ̀láàtì kì í ṣe mùsùlùmí kájọ yé wa tó bá dijọ́ gbé ní àlìkíyàmá bí ó ṣe jẹ́ nìyẹn ọlọ́gbèdè láàrin àwọn kẹfìrí kọ́ lọ́mọ sí wa ní kẹfìrí wàá fẹ́ béèrè pé tó ń gbàdẹ ó túmọ̀ sí pé ipò wọn kára bàtà wọn wájú ọlọ́run ní àdúgbò tó lọ́n sọ pé tòun bùn àwọn ní láti ti wá kí dé rẹ̀. ọlọ́run sọ pé òun bùn wọn ẹni tí ń hún rírà tó ẹ kórì rẹ ti dàrú kí ló ń bọ̀ wá sí mọ́ṣáláṣí àbí kí ni ìbéèrè tá à ń béèrè. aláwọn làákàyè lọ́lọ́run ni wọ́n wá mọ́ṣáláṣí ẹni tí ò ní làákàyè kí wọ́n ní àpọ́nlé tó wà ń bẹ̀ adúpẹ́ fún ọlọ́wọ́ ọ̀rọ̀ lágbára ẹja bí èṣù ká késara tó túmọ̀ sí pé gbogbo àwọn tá a mọ̀ yẹn aburú ní òkò wa níjọba ìdí àlìkíámọ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń dánwò torí tó mú tí wọ́n fi ní kẹ́yìn mẹ́rin di sọ́láàt ìyà ni ọ̀fà fún yàn lọ́la àlìkíámọ̀ ọ̀dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ẹja gbìyànjú ká chéǹjì ká yí kọ́lọ́wọ́ wabarakatuh